méjì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àgé. bẹ́ẹ̀ ni o ẹ̀sán òkè gúnlùgún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpé ní sákìyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n sẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tán àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ ẹ̀ ti wá jáde sórí igba o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà ṣì ń ta wìtìwìtì lórí igba láti wá jẹ́ alágbàtà fẹ́lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ ẹ̀ e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè zero eight zero eight nine four six seven six five one tàbí zero seven zero six nine one four two seven four one ẹ̀jẹ̀ afẹ́lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. ẹ kú jókòó bàbá ẹ jọ sà ǹjẹ́ ẹ lè bá dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá sà. orúkọ ti tèmi ni kamorudeen ìfájùwọ̀n raji. bàbá a ti rí ní ibí láti àárọ̀ kí là ń ṣe ń bí lẹ́nìí. ẹ àdúrà gbogbo wa ló máa gbà a ní dààmú ọkàn wa balẹ̀ ìfọ̀n akẹ́ṣègbè fún gbogbo wa à ń ṣe àjọ̀dún ọjọ́ ìbí fún ìyá wa ìyá àbíyè nítorí gbogbo every second of January ló máa ń ṣe ọdún àbẹ́gbọ́ so léni bákan náà a tún fẹ́ jásánfá fún àwọn ọmọ awo tí a tẹ̀ nífá lọ́dọ̀ ìyá àbíyè ń bí ìdí nìyẹn tẹ̀ ṣe rí gbogbo àwa èrò tá pèsè síbí lọ́jọ́ títẹ̀ ni. Hmm. àdúrà wa gbà. àṣẹ bàbá wa ẹ kí n kàn sáré bí láàrin ìṣẹ́jú kan sí èkejì tàbá ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe lónìí tilẹ̀ mọ́ yìí ẹ fi mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ langba wọn ò ṣe bẹ́ẹ̀ darí lọ sídìí ìṣẹ̀ṣe kí lẹ rò pé bí eléyìí. ẹ ṣeun gọ́sà ṣe rí ìṣẹ̀ṣe lágbàá ìṣẹ̀ṣe gẹ̀rẹ̀rẹ̀ kò ní parẹ́ o lásìkò tèmi fájùwọ̀n ìṣẹ̀ṣe ò ní parẹ́ ni wọ́n ti yàn abẹ́gbọ́ lásìkò ti tèmi ìfájùwọ̀n àwa ti lọ sí gbàrà àti lọ sí gbòòrò abẹ́gbọ́ àti kírun àti lọ ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n ṣe rí orí ló mọ̀ o ẹgbọ́ orí òun ló mọ̀ iṣẹ́ àṣelà ẹ̀dá ìwọ tó bá tó bá sọ fún pé nǹkan báyìí òun lọ́nà ẹ tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ tó ò ṣe é ọ̀ tún jìyà sí ni ọ̀hún àbẹ́gbọ́ àwa ń dúpẹ́ títí wá lọ́jọ́ títí ní gbogbo anọ́kẹ́ ládùúgbé ayọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣe rí àwọn nígbà táwa jáde primary six tán mú wa pé ó yá ẹ jẹ́ ká lọ tiẹ̀ ṣèwádìí lórí iṣẹ́ tẹ́ni ìyá ṣe wọ́n ní ká lọ kọ́fá àwa wò pé ah, babaláwo tó ń gbé aṣọ kọ́pá báwo la yẹ fẹ́ máa ṣe yẹn à ń ṣe gáì ṣùgbọ́n nígbà tó dọjọ́ ta lọ ta bọ̀ ta lọ ta bọ̀ ta ti ná gbàrà ta ná boro àwa náà tún rè lọ́jọ́ tèmi àbẹ́gbọ́ ìmọ̀ràn ti tèmi sí gbogbo àwọn ọ̀dọ́ ìsìn ni wípé ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ mi ní sọ ẹ lọ. ọ̀rọ̀ ń bọ̀ kò tí ì yá ẹja mọ̀ báyìí tó bọ̀ bàbá àṣeéṣe mi ànífẹ́ ìṣàṣe mọ́ ẹ bàbá ẹ ṣe. àwọn Diba paylaşım? Video. Video. Walang laban. Walang Ini loh. Ini. Ini. Amal tanam deh. epo iyọ̀ ẹjọ́ epo iyọ̀ ìmọ̀dà bàbá ó kú yọ iyọ̀ iyọ̀ iyọ̀ iyọ̀ ẹ bá ń gbé lọ sí i.

gbogbo ẹ̀ lára náà ní Thank you. obì dára bọ́lálé náà yóò dára owó dára ọmọ dára yóò dára alákò dára kò dára ìjọ kò dára kò dára wàhálà ire àkìtà orí ẹ̀ wú o orí ẹ̀ wú o orí ẹ̀ wú o ẹ má bọ̀ gùn ẹ má bọ̀ gùn ọwọ́ dọ̀ yìí ire omi ta màrè ikú ti dúró tànù dúró ta ikú sí lànà kójọpọ̀ agbọ̀kan ooo. akọ méjèèjì àwọn ọ̀pọ̀lọpọ̀ ti dọ́rọ̀ fún un. Ah. àbí ọ̀nà. màmá oye ń ṣe ní kọjá máa ṣe o. àbí ọ̀nà méjì ni kò ṣe máa ṣe o máa yíwá ìpadà o hmm. wọ́n máa wọlé lédi àbí kan ti wọlé báyìí ó ṣeé ṣe kéèyàn béèrè pé owó òun ò yè pé ìyá nínú àwọn tí wọ́n wà ní lédi ó ṣeé ṣe kẹyọ jẹgbẹ́ ó ṣeé ṣe kó jù yín lọ ó ṣeé ṣe kó má tó yín ntọ́gbà tágbára yín bá ká ipa tẹ bá ní olóbi ọdún yìí jíjẹ ni o tó ẹrin ọdún ẹrin oṣù yìí ó dire ìwà jọ ìwà kò ìwà kí tó jó níwà ìbàjẹ́ ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn òfin ó dà ìlàjì ọ̀pẹ ṣeun. ọ̀la àwọn onípa ń fẹ́ ra ọkùnrin ẹ̀kan ilé ẹ̀kan ọ̀rẹ́ ayé onípẹ̀kan kú fún ẹ wọn ní pẹ̀kan àrùn fún ẹ wọn ní pẹ̀kan ọjọ́ fún ẹ ẹ̀kan owó ẹ̀kan ọmọ ẹ̀kan ńlá ẹ̀kan iyì ẹ̀kan ẹ̀yẹ ẹ̀kan ayọ̀ ẹ̀kan àlàáfíà báyìí wọn láyé máa máa pa fún ẹ á tù ẹ lára á rù ẹ lọ́rùn á tù ẹ lára á rù ẹ lọ́rùn ẹ tàbá wá rẹ ní kéèyàn kéèyàn ìbàjẹ́ náà wà táwa ní ìbàjẹ́ náà àwọn oníròyìn kan débí tí wọ́n lọ ń sọ̀tọ̀ kíṣọ àbí tó ń ṣe jábàjábà àbí tó lọ ń sọ tí ó kàn wọ́n lọ́wọ́ tí ó kàn wọ́n lẹ́sẹ̀ wọ́n ò pé wà bọ́lá dé pé ò ní gòkè ó máa fi onítàn máa fi ṣàtẹ̀gùn ni ó máa fi onítàn máa fi ṣàtẹ̀gùn ni abọ́lá lé mo ti sọdún ìwà ṣe mi tọmọtọmọ abọ́láde ó ti sọdún ìwà ṣe mi tẹ̀mí tara ó ti sọdún ìwà ṣe mi tara tọmọ báyìí á tu ẹ̀ lára á rù ẹ̀ lọ́rùn á tu ẹ̀ lára á rù ẹ̀ lọ́rùn ó lè máa jẹ́ nìyẹn ó lè máa rí nìyẹn òṣìṣẹ́ kò ní yẹ́ ń bẹ́ òkú àtọ́ ẹ̀ òkú àtọ́ ẹ̀ òkú àtọ́ ẹ̀ àjọ̀gbọ́ àjọ̀tọ́ òbí náà rẹ̀ mọ́ òkè òkè ọ̀rẹ́ bàbá mi. àdúrà mojó. àdúrà ẹ ti gbàgbọ́ mojó. àdúrà ẹ ti gbàgbọ́ òkè òkè òkè báyìí lọ́wọ́ máa lọ. àdúrà ẹ ti gbàgbọ́ mojó. ẹ màmá wa ẹ jọ̀wọ́ ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín lójú mò máa wòran yín mà. orúkọ mi ni Ifáfúnkẹ́ Ọmọbọ́láńlé Ọ̀nàlàjà. màmá kí ni tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń bí lẹ́nìí. èní ni à ń ṣe ọdún àwọn òrìṣà à ń bọ ifá ọdún òrìṣà bíbọ ifá eléyìí tí ẹ̀dẹ̀ ti bọ ifá lénìí. màmá afẹ́kẹ́ mú wa lọ sídìí àwọn òrìṣà wa yìí kí a tiẹ̀ fi rí wọn ní ìkan òjèjì torí pé ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ Ògún Èṣù Ọbàtálá wọn ò dá mọ Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó bá ṣe mú wa dé díẹ̀ ẹ̀ mú wa débẹ̀ kí ẹ bá wa ṣàlàyé wọn ní ọlọ́kùnrin jọ̀kan ẹ jẹ́ ká máa lọ. òrìṣà ìwo ni eléyìí tí a wà ní ìdí èyí. òun ni à ń pè ní òṣùgogoro. kí lẹ pè é. osu gogoro. osu gogoro osu. osu gogoro òun ni eléyìí tí kì í ṣeré ìdùbúlẹ̀ ìdúró gogo su àwò. òun ni òrìṣà eléyìí. bẹ́ẹ̀ni tí ara èèyàn ò bá yá hmm. tí èèyàn bá ń ṣàìsàn hmm, hmm. a máa ń bọ fún tá bá ti bọ fún ara ẹ̀ máa yá torí òun ò kì í dùbúlẹ̀ àìsàn ìdúró gogo lóṣù máa ń wà. ìyẹn eléyìí oṣù kábíyèsí ọlọ́run èwo ni. Eh, èyí tí ó wà nílẹ̀ tí mò ń wò níbi tí odó wà yìí. eléyìí là ń pè ní èṣù ṣùgbọ́n èṣù ìjà ni. èṣù ìjà leléyìí. bẹ́ẹ̀ni bóyá wọ́n jí nǹkan wa a máa ń fi wá nǹkan. a máa ń fi èṣù eléyìí wá nǹkan. bẹ́ẹ̀ni èṣù ìjà lòun. kábíyèsí Ọlọ́run èṣù tó wà tó mélòó màmá. Ah, èṣù pọ̀ lóríṣiríṣi. Hmm, ṣé ẹ lè dákọ̀ bíi mélòó. eléyìí èṣù ìjà èṣù láàlú wà orúkọ wọn lóríṣiríṣi ni arómagángan wà. arómagángan. ó wà láàlú ògiri òkò ó wà. onílé oríta. onílé oríta èṣù pọ̀ lọ lóríṣiríṣi lórúkọ lóríṣiríṣi tí wọ́n ń sọ hmm. ṣùgbọ́n èṣù ni èṣù ń jẹ́. èṣù lèṣù ń jẹ́. bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn èṣù kan wà hmm. tó jẹ́ wípé èṣù ìjà hmm. àwọn kan wà èṣù tí kì í ṣe ti jà tó jẹ́ pé a máa ń bọ wọ́n hmm. fún ìlọsíwájú tó ti yé yín fún ìlọsíwájú a máa bọ àwọn yẹn leléyìí èṣù alájẹ leléyìí bóyá èèyàn ń wá owó. èwo lèyí eléyìí èṣù alájẹ òun leléyìí. òun leléyìí ẹni tó fẹ́ lówó. ẹni fẹ́ lówó rọ́bà bọ́ bẹ́ẹ̀ ni ojú ajé fún àbọ̀ èṣù eléyìí fún hmm. àwọn eléyìí ni èṣù èṣù tó jẹ́ wípé ìlọsíwájú là ń wá o a fẹ́ gba contract àwa rí èèyàn kan tó ń dínà contract yẹn hmm. tá a bá bọ èṣù yìí fún lágbára ọlọ́run lágbára elédùmarè lágbára fá ó máa ó máa ríṣẹ́ yẹn gbà eléyìí ni ògún ògún lákàyè ọ̀ṣìmalẹ̀ hmm. onílé kọ́bùkọ̀gùn ọ̀nà ọ̀run òlómi lè fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ́ lè fi mọ̀kímọ̀ bora òun lélẹ́yìí. Hmm. ògún rèé bẹ́ẹ̀ ni lákàyè lákàyè rèé hmm. ògún lélẹ́yìí ògún yìí níbi tí eléyìí ṣe kínní dé tí a bá fi ẹdìyẹ síwájú ẹ̀ ǹsìn kò ní mira. tádìyẹ yẹn ò ní mira. bẹ́ẹ̀ ni tó bá pẹ́ tó bá lò ṣẹ́jú márùn-ún máa kú. kábíyèsí ọlọ́run ẹ sí ògùn bíbọ kí ni àǹfààní tó wà ń bẹ̀. Ah, àǹfààní ògùn bíbọ pọ̀ o àkọ́kọ́ tí ọ̀nà bá dí fún yàn tó bá ní ọ̀nà dí kò rọ́nà lọ tá a bá bọ̀gún fún ògùn póríṣiríṣi o ògùn alájẹ wà ògùn ìṣẹ́gun wà tó ti yé yín ògùn ojú ọ̀nà dẹ̀ tún wà ògùn hmm. ojú ọ̀nà àti yẹn ń bí ojú títì la ti máa ń bọ eku ẹja màrìwò ìyẹ̀rí osùn òun la máa ṣe àti epo la máa fi ń bọ ògùn ojú ọ̀nà ògùn eléyìí a máa ń bọ fún ìlera ara wọ́n ní àìsàn tó ń ṣọkọ́ tó ń ṣàdá tó bá dálé alágbẹ̀dẹ ó máa ń gbọ̀n dànù ni hmm. gbogbo àìsàn tó bá ń ṣèyàn bóyá ìdíwọ́ ayé ìdí tá a bá bọ ògùn fún hmm. ògùn yà bá wa ṣẹ́gun fún hmm. olùlànà ni ògùn. Eh, ní kúkúrèdè àwọn òrìṣà tó wà ń bí ògùn àti èṣù àti oṣù gogoro oṣù gogoro ẹnbó mm. tún ni àwọn míì wà. wọ́n wà nínú ilé tó dáwọn yẹn ò kì í gbé níta. àwọn yẹn ò kì í gbé níta ṣé a lè rí àwọn náà. ẹ lè rí wọn. ẹ ṣe màmá wa ẹ jẹ́ ká lọ síbẹ̀. ọkọ yẹyẹ nígbà tí yèyé ń wọlé láti fi àwọn òrìṣà tí ó wà nínú ilé hàn wá òun náà ni ibi tí a wà yìí. òrìṣà ńlá nílé yìí. òrìṣà ńlá. alábàálàṣẹ aláṣẹ olùjọ́ hmm. atórí ẹni tí ò sunwọ̀n ṣe òdìdí hmm. tí ń dorí elémèrè tí kì í jẹ́ kórí elérìmọ̀ fọ́ hmm. ikú kí ọkọ yé mọ́wọ́ òun lélẹ́yìí òun ni méjèèjì. tí wọ́n wà nínú tí wọ́n wà nínú kòkó funfun òun rèé ọṣù ṣẹ̀gẹ̀ṣẹ̀ rèé ọṣù ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyàyàn awẹ́dẹ́ kí o tó wẹ mọ́ omi o ẹ̀rí o ọ̀tá o àgbáwò eléyìí ni a máa ń pè ní aláragbó òjìji fìrí. aláragbó òjìji fìrí. òjìji fìrí. bẹ́ẹ̀ni òun ni òrìṣà e, yìí. eléyìí eléyìí ni ifá olókun asọ̀rọ̀dayọ̀ alẹ́ yìí la máa fọ àwọn eléyìí hmm. torí wọ́n fẹ́ jáṣan fá wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ gbódù bó ti pé oṣù mẹ́ta wọ́n fẹ́ hmm. ṣe ìjáṣan fá ní òru yìí hmm. èyí la máa jáṣan fá wọn. èyí ni ẹ máa jáṣan ifá wọn tí wọ́n ní ifá uh, tó wà nílẹ̀ yìí yes ẹ ṣeun àwọn òrìṣà wo ló tún wà. àwọn ìtẹ̀lé wò rí. àwọn tá a lè wò lélẹ̀ yìí ẹ ṣeun. òrìṣà ẹgbẹ́ àbí. ẹgbẹ́ ni alára gbólóhùn náà. alára gbó. Mm. ajagùnà lórúkọ oh. ẹ ìyálòde ni ìtẹ kọkọ rẹ. tẹ̀kan ẹ mọ̀mọ́ bí mo bọ àwọn òrìṣà wọ̀nyí kí ni àǹfààní tí a ò rí ń bẹ̀ àǹfààní pọ̀ o rẹpẹtẹ o nípa òrìṣà èmi gan tẹ́lẹ̀ iṣẹ́ tí bàbá mi ṣe. ah mama ṣe rí interview ṣì ń bọ̀ ṣe rí eléyìí akànfẹ́ mu lérè fè ni ẹ láti kàn mọ̀ pé kí ni ìwúlò wọn. alára àgbo yìí ẹ mhm. mọ̀ pé ẹlòmíì máa wá sílé ayé mhm. kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ láyé o. Hmm. tó bá mu lọ ṣọ́ọ̀ṣì kan lọ gbẹgbẹ́ ara ẹ̀ dànù wọn lè rí bùn hmm. ṣùgbọ́n tó bá dojúkọ alára gbó hmm. alára tó ń tọ́jú wọn ó ṣe ń kẹ́ wọn sí lọ́nà ẹ̀ṣin mama là sí. ẹ̀ṣin mama wa. ṣẹ́rí Ọbàtálá ọba tó ṣe ẹ̀yà ara ni nígbà tí elédùmarè dá ara tán hmm. òrìṣà alá ló ṣe ẹ̀yà ara hmm. òun ló máa ń fi ara èèyàn dára tó wù hmm. ó lè wo pé lè jẹ́ kí n gbé kéésì láyà ó máa dà tí ẹ bá sọ fún yàn pé kó lọ bọ̀rìṣà alá tí ò bá bọ́ tó bá ṣe tí ikún tí ò bọ́ ó ṣeé ṣe kó rọ lápá ó ṣeé ṣe kó bo ní gbogbo ẹnu kó sọ àwọ̀ ẹ̀dẹ̀ oníkànákìnì ṣó ti yé yín òrìṣà aládà òrìṣà tó dẹ̀ lágbára ni a kì í fi epo sí nǹkan funfun ni òrìṣà láǹjẹ. ẹ ṣeun màmá wa ọ̀rọ̀ sì ń bọ̀ kò tí ì dé nítorí pé a sì máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún yín ní rabaji gan ẹ̀já máa bẹ́ tó bọ̀. olùdàgbò wọlé ìyàwó lóde. one. ò dẹ̀ gajara lọ. Jot hotel and suits, ni. Ká nara ká dẹra ká ṣeré ayọ̀. Jot hotel and suits, náà ni. Wọ́n wà nọmba three Oyewale Adesina close. Àṣìbódìjà road nìbàdàn. Ṣé tàwọn yàrá ọlọ́yẹ wọn ni ká sọ ni? Tàbí tàwọn oúnjẹ aládìídùn láwọn agbègbè tó fanimọ́ra àfi bí ọgbà Édẹ́nì. Jot hotel and suits, Royal suit wọn ò lẹ́gbẹ́. Bẹ́ẹ̀ làwọn standard room wọn kà sí àrà ni. Conference hall wà fún gbogbo àwọn onípàdé lọ́lọ́kan òjọ̀kan. Ní Jot hotel and suits, Iná wọn kì í ṣẹ́jú. Ètò ààbò lọ́dọ̀ wọn ó dájú gan ni. Àwọn òṣìṣẹ́ wọn jáfáfá. Ká páàkì wọn ó gara gan. Ohun oúnjẹ àti mímu tilẹ̀ yí àti tòkèrè ó wà lọ́dọ̀ wọn. george hotel and suites wà ní nọmba three oyewale adesiyan close ashibodija road nìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni oh eight oh three one two three four five six seven àti o oh eight o oh eight seven three o oh three six four o. george hotel and suites simply superior. superior.